Exercise 1, columns 1 and 2. Ìwọ. Ó fẹ́ kó mú bàtà rẹ̀ pupa wá. Ẹ̀yin. Ó fẹ́ kẹ́ mú bàtà rẹ̀ pupa wá. èmi ó fẹ́ kí n mú bàtà rẹ̀ pupa wá àwa ó fẹ́ ká mú bàtà rẹ̀ pupa wá. òun ó fẹ́ kó mú bàtà rẹ̀ pupa wá. àwọn ó fẹ́ kí wọ́n mú bàtà rẹ̀ pupa wá. Exercise two, columns one and two. Four. Ayọ̀ fọṣọ mu. Ayọ̀ mu wàrà. Nọra. Ayọ̀ nọra. Nọjú. Ayọ̀ nọjú. Pẹ́. Ayọ̀ pẹ́ nílé. Exercise two columns one and three four A fẹ́ kí Ayọ̀ fọṣọ. Mu. A fẹ́ kí Ayọ̀ mu wàrà. nọra a fẹ́ kí ayọ̀ nọra nọjú a fẹ́ kí ayọ̀ nọjú pẹ́ Exercise 2, columns 2 and 3. Ayo, for sure. Afeki ayo for sure. Ayọ̀ muwara. Afeki Ayọ̀ muwara. Ayọ̀ nọra. a fẹ́ kí a yọ̀nara a yọ̀nàjú a fẹ́ kí a yọ̀nàjú ayọ̀ ọpẹ́ nílé a fẹ́ kí ayọ̀ ọpẹ́ nílé. Exercise 3A, columns 1 and 2 ọmọ ọmọ mi ni adé ọbàkan ọbàkan mi ni adé ẹgbẹ́ ẹgbẹ́ mi ni adé àbúrò. Àbúrò mi ni Adé. Aládùúgbò. Aládùúgbò mi ni Adé. Exercise three a columns one and three. Ọmọ. Ọmọ mi mọ Adé. ọbàkan ọbàkan mi mọ adé ẹgbẹ́ ẹgbẹ́ mi mọ adé àbúrò àbúrò mi adé aládùúgbò. aládùúgbò mi mọ Adé. Exercise three a columns one, two, and three. Ọmọ ọmọ mi ni Adé. Ọmọ mi mọ Adé. Ọbàkan ọbàkan mi ni Adé. ọba kan mi mọ adé ẹgbẹ́ ẹgbẹ́ mi ni adé ẹgbẹ́ mi mọ adé àbúrò àbúrò mi ni adé àbúrò mi mọ adé. aládùúgbò aládùúgbò mi ni Adé. aládùúgbò mi mọ Adé. Exercise three b columns one and two. Ọmọ ọmọ rẹ̀ ni Adé. Ọbàkan, ọbàkan rẹ̀ ni Adé. Ẹgbẹ́, ẹgbẹ́ rẹ̀ ni Adé. Àbúrò, àbúrò rẹ̀ ni Adé. Aládùúgbò, aládùúgbò rẹ̀ ni Adé. Exercise 3B, columns 1 and 3. Omo. Ọmọ rẹ̀ mọ adé. Ọbàkan. Ọbàkan rẹ̀ mọ adé. Ẹgbẹ́. ẹgbẹ́ Rẹ̀mọ Adé àbúrò àbúrò Rẹ̀mọ Adé aládùúgbò aládùúgbò Rẹ̀mọ Adé. Exercise 3B columns 1, 2, and 3. omo ọmọ rẹ̀ ni adé ọmọ rẹ̀ mọ adé ọbàkan kan rẹ̀ ni adé kan rẹ̀ mọ adé ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ ni adé. ẹgbẹ́ Rẹ̀mọ Adé àbúrò àbúrò rẹ̀ ni Adé àbúrò Rẹ̀mọ Adé aládùúgbò aládùúgbò rẹ̀ ni Adé. aládùúgbò rẹ̀ mú adé. End of Unit 31.